أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يَا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلاً يبتغون فضلا من ربهم ورضوانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọpẹ́ fún Ọlọ́run ọba mi àjọkẹ́ ayé kábíyèsí ọba ìṣàkẹ́ ọ̀run ọba tó pamọ́ síbi tó pamọ́ ọba tó sì hàn fáwọn tó fẹ́ hàn fún òun náà ló fún aláǹfààní tòní tó jẹ́ kí aláǹfààní láti wá sí orí ètò àkọ̀tún tẹ́ máa ń sábà gbọ́ lọ́jọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. mo kí ẹ̀yin ọmọ ìyá mi ní sẹ́sì islam mo kí àwa ẹlẹ́sìn kejì náà pátápátá torí pé gbogbo apáta ni àròjù jímọ̀ tèmi pàápàá àwa tá a ti jáde tá a ti lọ ṣètọ́ tá a ti kírun jímọ̀ tòní kí ọlọ́run ọba allah kò jẹ́ ká bá níbi tó lérè àmín. عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والمنخنقة fún ìfàní ẹni tí a bá ń ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí ní ìgbà àkọ́kọ́ ètò yìí ni a máa ṣe àgbékalẹ̀ fún ìfọ̀mọ́ àti àfọ̀mọ́ fún àwọn nǹkan tó bá lè ta àbùkù bá ẹ̀sìn Islam pàápàá láti ṣe àtúnṣe lórí àwọn nǹkan tá a mọ̀ àti pé láti tẹ̀ wájú lórí àwọn nǹkan tá a bá ti mọ̀ ká sì mú lọ́kùnkúndùn dáadáa tẹ́ ẹ bá gbàgbé níjẹjọ́ a sọ̀rọ̀ nípa pàtàkì ìrun kíkí kí ló lẹ́tọ̀ọ́ kí ni ò lẹ́tọ̀ọ́ kí làwọn nǹkan tó yẹ ká mọ̀ kí ni èèwọ̀ tó ba ìrun jẹ́ kí sì làwọn nǹkan tó yẹ káwa gan mú mọ́ ìrun kí ló yẹ ká yọ kó tá a bá kírun lọ́wọ́ àwọn nǹkan wo la gbọ́dọ̀ ṣe àti pé gbígba ìrun lọ́wọ́ wa kí làwọn nǹkan tó yẹ pé la bá kírun láti òwúrọ̀ dálẹ́ tó yẹ pé ọlọ́run ọba ò ní ìgbà àwọn àwa ẹ̀ṣẹ̀ wo lálewù tí ó le tó bẹ́ẹ̀ lọ́sẹ̀ yìí a tún tẹ̀síwájú a sì yàbìdùn ẹ̀ pẹ̀lú mi nínú ilé imam isaac abolore muhammad awal tó jẹ́ imam dawatuli haki central mosque lẹ́mẹ̀ lábẹ́kúta àwọn náà ni wọ́n bá tún tu ètò náà tí wọ́n bá tu yẹ́yẹ́ dáadáa lọ́sẹ̀ yìí á tún tẹ̀ iwájú nípa pàtàkì ìran kíkí pàápàá fáǹfààní àwa tí a ráyè gbọ́ ti ìjẹjọ ṣe ní ká fi ara bọ́là lónìí ká tún láǹfààní láti gbọ́ dáadáa ẹ wo kò jọ kan lóòótọ́ ṣùgbọ́n a máa gbéni ṣubú lọ́jọ́ gbìndé àlùkìyàmà tá a bá wa dáa tán tọ́lọ̀ ń fún wa láǹfààní láti ṣe àwọn nǹkan tọ́lọ̀ ń bá pa láṣẹ fún wa ìjẹ́ sólẹ̀tọ́ kírun gan fúnra rẹ̀ kó gbó aṣubú nígbà tí ó bá di ọjọ́ gbìndé àlùkìyàmà kí la sì gbọ́dọ̀ ṣe láti má tàbùkù ba nǹkan tọ́lọ̀ wọn bá fẹ́ àti pé láti jìnnà sí nǹkan tí ọlọ́wọ́n bá ò fẹ́ nínú ọ̀ràn kíkí òun láàyàn nàná ni mi tẹ́ ẹ mo á rọ gbẹ̀yìn islam pé kẹ́ ẹ dada ara balẹ̀ dáadáa ká lè gbádùn ẹ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu lẹ́ẹ̀kan sí tábà padà dé ẹ̀ ìmáàmù àwọn wọlé wọ́n sì sọ àwọn nǹkan tá a fẹ́ nímọ̀ lónìí pàápàá nípa ẹ̀ pàtàkì ìrun kíkí. إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين ètò náà ti bẹ̀rẹ̀ nù ni imam wa ẹ bá mi sálámà sí àwọn ará lẹ. Ibadallahi al-kirami assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. Pàtàkì ìrun kíkí òun ni à ń sọ̀rọ̀ lórí níjẹ̀jọ́ nípa ìrun. Ṣùgbọ́n láti tẹ̀ wájú lórí ẹ̀ dáadáa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 adúpẹ́ fún ọlọ́run ọba náà o akí atọ́rọ alekun ala ọlọ́run fún anabẹ́ muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run alekun ìyọnu ọlọ́run kó bá ṣe fún asahaba bákan náà kí gbogbo ẹ̀yàn mọ̀yá wa nínú ẹ̀sìn pé àlàáfíà ọlọ́run ọba kí o máa bá yín gbé níbikíbi tí oníkàlùkù wá wà báyìí adẹ̀tún fi àsìkò yìí náà ṣe àdúrà fún àwọn tí wọ́n ṣe olùgbé ètò yìí lárugẹ pẹ̀lú owó wọn kọlọ́nkúmọ́ ṣẹ̀bọ̀ wà pẹ̀lú wọn. arahim international school tí wọ́n wà ní ìlọrin bákan ali hilal hospital tí wọ́n wà ní ọlọ́ṣogun ní abẹ́láwì ń bì abẹ́lá wọn bá àyè méjèèjì yìí kọlọ́nkúmọ́ jẹ́ kí ó parun láéláé kọlọ́nkúmọ́ ṣàtúbọ̀ jẹ́ kí ó túbọ̀ máa gbèrú sí i àti gbogbo àwọn tọ́lọ́ wọn bá ń lò láti jẹ́ kí àyè náà máa bẹ. nítẹ̀síwájú lórí ntànpé ní pàtàkì ìrun kíkí ó ṣèrànyàn ká mú pàtàkì ìrun kíkí kódà kò yẹ kí a fọ́ dẹ́ngẹ́rẹ́ mú táǹpẹ̀ ní irun láwùjọ wa ṣùgbọ́n a rí pé lónìí ọwọ́ táwọn èèyàn fi mú irun ó kéré gan-an sọ́wọ́ tó yẹ kí a fi mú ilé ló fà tó fi já pé bùkátà kí a máa ṣàlàyé rẹ̀ fún wa kí a máa fọ́nrin rẹ̀ sí létí ní gbogbo ìgbà turki tabaalo wọnú hadith anabi sallallahu alayhi wa sallam abu hurairah radiyallahu ta'ala anhu. أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر النبي صلى الله عليه وسلم من حديثة عبد الرحمن بن الصخر تبقى وما سيابوه ريري تشلا يرفوه ó ní ànábì ó lóun dídì gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam ìyẹn Abu Hurairah tí ànábì sallallahu alayhi wa sallam sọ wípé àkọ́kọ́ ohun tí ọlọ́run bá máa ṣiṣẹ́ tó máa ṣèṣirò rẹ̀ lórí àwọn ẹrú nínú iṣẹ́ wa níjẹ̀gbọ̀dà kíámà ibi tí ẹrú ti máa bẹ̀rẹ̀ sí jíyìn iṣẹ́ rẹ̀ níjẹ̀gbọ̀dà kíámà lọ́dọ̀ ọlọ́run òun náà ní láti bí irun. Abu Hurairah wa ní radiyallahu ta'ala ó ní ànábì sọ wípé ẹnikẹ́ni o tó bá jásí pé nígbà tí wọ́n ń bẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe irun rẹ̀ tí wọ́n ń yẹ̀ wò níjàgbére alkiyama ẹni yìí yege ń bẹ̀ ó kírun rẹ̀ dáadáa ó mójútó òrùn láyé ẹ̀ tó wá gbogbo ẹ̀dá pátá ni o látòkè délẹ̀ irun lọ́lọ́run fẹ́ kọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ìmọ̀ àti níjàgbére alkiyama orúkọ yóò kó máa jẹ́ lóde ìgbà tó ti jásí gbogbo ànábì ọlọ́run bá tí wọ́n ṣíwájú àsọ ilé fún wa lọ́sẹ̀ tó kọjá pé gbogbo wọn pátá ni wọ́n kírun kò sí ìlànà ìjọsìn kan táwọn ànábì tí wọ́n wáyé rí tí wọ́n lò bí kì í ṣe ìlànà ìjọsìn kírun yìí àwọn eléyìí tó kù so mọ́ ìrun ni ṣùgbọ́n ìrun kíkì gbogbo àwọn ànábì ọlọ́run bá tí wọ́n wáyé lọ́lọ́run bá la ìrun kíkì bọ̀ wọ́n lọ́rùn torí ẹ̀ ló fata níbi fi ń sọ ń bí yìí àdèmọ̀ yìí pé ọtọ́rítì lànábì nípa ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ohun tó bá ti wí kì í ṣe ìfẹ́nu ló fi sọ ó ní níjọ́ gbọdọ̀ kíyàmà ìrun yìí ó ní àkọ́kọ́ ń tọ́lọ́run bá fẹ́ yẹ̀wò nínú iṣẹ́ mi àtẹ̀yìn níjẹ́ náà ó wá ní fọ insolhat tí irun yìí bá ti dá téèyàn wá kí dáadáa láyé ó kí lásìkò rẹ̀ ó kọjú sí kíbla kí ó bò wọ ara ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ntáwa náà ti ṣàlàyé tá a dẹ̀ ti mọ̀ nípa rẹ̀ téèyàn bá mójútó tí kì í kí ségesège tó dẹ̀ mójútó gbogbo àwọn tó tún yẹ kó mójútó ní ìta máa mẹ́nubà nínú àwọn yẹn lónìí Ànábì ní sallallahu alaihi wasallam fakọ̀dé afúláha wa anjaha a ẹni bẹ́ẹ̀ máa ti ṣoríire ó máa ti la o ẹni máa kú oríire o ó máa tún ti la o ẹ máa kíkú oríire o ó wà ní ṣùgbọ́n ṣáà ẹni tó bá yàtọ̀ pé nígbà tí wọ́n wo iṣẹ́ ẹ̀ níjọ́ gbéra irun ẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ irun ẹ̀ wá da kì í ṣe irun tọ́lọ́wọ́n bá lè gbà ẹ mọ̀ pé àwọn ọ̀run kan wà yàn kí tọ́lọ́wọ́n bá ò ní gbà ṣùgbọ́n tẹ́ni tó ń kí náà rò pé òun kírun ẹnìkan náà kírú ẹ lójú ayé anabi sallallahu alayhi wa sallam ìkan nínú sahaba sahabi kírun tán anabi sọ fún pípadà lọ tún èyí ké sallallahu alayhi wa sallam fa innaka lam tusalli alóyè tí kírun eléyìí tó kí yóò ò kí dáadáa sahabi yẹn padà ó tún tún èyí ké anabi ní bó tún ṣe kí iná rèé kò síyàtọ̀ nínú tó kílẹ̀ kan tẹ́lẹ̀ iná tó padà tó lọ tún èyí ké tó sahabi tó fi tún ké tànàbí tó fi sọ fún pé alẹ́ lè yóò dáa a wa ne rẹ òjíṣẹ́ ọlọ́run èmi ò mọ̀ kí jù báyìí lọ bí mo ṣe máa kí náà rẹ látọdún yìí èmi ò mọ̀ ànábi ni tó bá kí eléyìí fa ìmọ̀ye ọdún ọlọ́run ọba òní nǹkan kan fi ṣe ṣàǹkó ní bara tó ń béèrè nǹkan òní wọn ní beggar has no choice ṣùgbọ́n lọ́n kì í ṣe ní báárà lọ́dọ̀ ẹrú rẹ̀ àṣẹ tó pa wá ni tó dẹ̀ ní ká tẹ̀lé adẹ̀gbọ́dọ̀ ṣe bó ṣe fẹ́ kì í ṣe bó ṣe wù àwa àti báwa ṣe fẹ́ eléyìí ló ní í ṣe pẹ̀lú pé bẹ́ẹ̀ ni yìí ṣe kírun jọ kínní àná tánábí ń kàn dẹ́mu irun rẹ̀ yìí ó kéré nínú ìmọ̀ọ́mù tínú tiẹ̀ lónìí tiẹ̀ tún da tó tarakùnrin yẹn allahu akbar láwọn irun hala hala láwọn irun ṣáàjà ṣáàkì tura èmi kúkú ni máàmù yín àfi kí n kírun fún yín mi dání yẹkẹ́ lómi kí pẹ̀lú àyè mafatiha ká pẹ̀lú rukú tí o dá àtòríṣiríṣi ló fi máa ń jẹ́ ìmọ̀ fún wa lónìí tábàtì ẹ̀rí táwọn èèyàn ń jà sí pípé mi ni mo fẹ́ ṣe imam àwọn qualities wo ló ti wà lára yín àkọ́kọ́ náà kì í ṣe pò tíyẹn máa ń jà tíyẹn máa ń lọ́bì fún ipò tó yẹ pé èèyàn máa ń dúró kí wọ́n sọ pé wá ṣe fún wa ni tó bá náà kéèyàn wá ṣe náà èèyàn tún gbọ́dọ̀ wá wo ipe ṣé mo tiẹ̀ ní qualities tó yẹ kí ìmáàmù ní lára ṣé mi ní àbí mi ò ní tọ́pìkì mi ìtúnú eléyìí tó yẹ pé gbàláyé lè máa ṣe fún wa láti mọ ẹnu débẹ̀ lónìí ní rẹpẹtẹ sahabi kírun jẹ́nà anabi tún ní kó tún kí sallallahu alayhi wa sallam torí pé tó bá ń kírun yẹn bẹ́ẹ̀ fáyìí máa yọ ọdún ọlọ́run bá wọ̀ ní gbà á gẹ́gẹ́ bí hadith ta kàtán yìí pé tírun yìí bá da gbogbo iṣẹ́ tó kù náà ti da bákan náà tábà lọ wọ nínú hadith mi eléyìí tí anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa sọ fún àmàlẹ́kà rẹ̀ wípé ẹ̀yin màlẹ́kà mi ò ń fi salati abdi atamaha amna kọsaha ẹ màlẹ́kà ẹ máa bá mi wo irun ẹrú mi ẹ máa wo ẹ máa mójútó bá a ṣe ń kírun náà màlẹ́kà wo ń tà ń kí tí a bá kírun lẹ́yìn máa mú mi rọ́kà méjìlá kọ́kọ́ ní àṣà àti ní magrib à ń gbọ́n tí màá mú ń dáadáa ṣé wàá rí gbẹ̀yìn nínú àṣà àti rọ́kà ẹ̀yọ̀kan tó gbẹ̀yìn nínú sọ̀rọ̀ àtúlẹ̀ magrib ìmáàmù mi kì í kà kankan bẹ̀ rárá rárá. Rá tó dẹ̀ jẹ́ sí pé ọ̀ràn yan ni fún pé kó ka fatiha ń bẹ̀ àyẹ̀wò ká yìí ìmáàmù fi ń kóbá irun ara ẹ̀ táwọn ọmọ àwọn màmú mi ò bá ti mọ̀ àwọn eléyìí ò lẹ́sẹ̀ torí pé òun dákẹ́ àwọn dẹ̀ pé òun ti ń kà àwọn dẹ̀ ti kà tiwọn irú eléyìí ní ìsàn àmàlẹ́ kan wo gbogbo ohun tó ń ṣe wọ́n ń kọ gbogbo ohun tó ń ṣe yíyẹ kalẹ̀ tírù yìí ànábì ní ọlọ́run ọba sọ fún àmàlẹ́ kan rẹ̀ wípé sallallahu alaihi wasallam ẹ wo irun ẹrú mi ṣẹ́rù yìí dáa bí kò dáa tí wọ́n bá wá wo ìrun ẹrú ẹ̀ tí ìrun yìí bá wá lálàáfíà anabi ní fa in kanati taama kutibat lahu taama tí ìrun yìí bá dá tó kí pé dáadáa àwa kọ síbẹ̀ fún pé ah tọ́ ó kí pé dáadáa ó kí pé dáadáa wa in kanati nqasa minha shay'an ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé intaqasa minha shay'an tí nǹkan kan bá dínkù nínú ìrun yẹn tí ò kí dáadáa anabi ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala a wá sọ fún amaleka wípé nzuru hali abdi mi tọ̀tọ̀ wọ́n ẹ lọ wo ṣẹ́rù mi ní àwọn àṣegbọ́rẹ́ mi kalẹ̀ tó ṣe bí àwọn nawafil tó ti ṣe tẹ́lẹ̀ ṣó ni ẹ lọ mú ẹ fi dí àwọn ojúlówó ọ̀run tẹ́pẹ́lú mi kì í ti ẹ ṣe nọ́fìlà kankan lẹ́yìn irun kì í ṣe kankan bí fọ́ọ̀run òun ò ní kankan ju pé kó ṣáà kó dẹ̀ jáde gán àbí sálámù kó bẹ̀rẹ̀ rí gbé subhanallah kódà ẹlòmíì kì í ṣàfikárò lẹ́yìn irun ọ̀rọ̀ ńlá mi tún nílé láyé ọ̀tọ̀ pàtàkì fún wa ká mọ táwa ṣe láyé o òní tá à ń ṣàlàyé ẹ̀ fún wa ní gbogbo ìgbà yìí òṣìṣẹ́ ọlọ́run bá ní tó bá jásí pé ẹrú yìí tó bá ti kó bá ní àwọn nàwáfíìl fa nǹkan aláhu tatọ̀ wọ̀rọ̀ tó bá ní àwọn nàwáfíìl tó ṣe kalẹ̀ àwọn àṣegbára ẹ̀mí tó ti àwọn àwọn ọṣẹ aládàá ẹ̀mí tí kì í ṣọ̀rọ̀ àlè lórí ṣùgbọ́n tó ti ṣe kalẹ̀ ọwọ́ amú àti mú lè faridatahu min tatawucihi anabiani ó ní ọlọ́run bá wa sọ fún amaleka pé ẹ lọ bá ẹrú mi mú nínú àtọ̀tọ̀wọ̀ rẹ̀ tó ti ṣe pamọ́ yẹn ẹ lọ bá mi fi bá a dí àwọn tó jẹ́ èyí tó kù díẹ̀ káàtó nínú àwọn ọ̀run rẹ̀ ẹ̀yà mọ̀ọ́yà mi pàtàkì máa ní irun kíkì olóhùn làwọn náà ti gbọ́ yìí pé àní níjọ́ gbéra kíámọ̀sẹ́ tẹ́rú bá ti rí irun mú dé ọ̀dọ̀ ọlọ́run ọba ní pípé tí ò sẹ́bọ nínú ẹrú ẹ̀ ẹrú yìí máa kú oríire o ṣèpátẹ́rù bá dín ọ̀dọ̀ ọlọ́run bá ń jẹ́ ìgbéra kéèyàmà tí ò ṣẹbọ lẹ́rù ẹ̀ ṣùgbọ́n tí irun ẹ̀ wá ní ayẹ tí irun yìí ò pé ó máa fẹsẹ̀ kọ̀ ẹ wá já gbójú wo díẹ̀ nínú kí ni àwọn nǹkan tó lè fà á tí irun èèyàn lè fi máa lálàáfíà ń jẹ́ ìgbéra kéèyàmà tọ́lọ́run bá tó fi lè má gba irun ẹ̀dá ń jẹ́ ìgbéra kéèyàmà nínú irú nǹkan báyìí òun náà ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa òun láṣẹ wípé kó o máa fi àwọn àyè méje kanlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn àyè méje kan nínú oríkèé ara wa anabi ni ọlọ́run ọba pa òun láṣẹ sallallahu alayhi wa sallam wípé kó o máa fi àwọn àyè méjèèjì yìí kó o máa fi wọ́n kanlẹ̀ fọlọ́ nígbà tó ń bá ń kírun ẹnu hadithu ti abdullahi bin abbas radiyallahu ta'ala anihuma eléyìí tí ṣàlàyé rẹ̀ fún wa pé anna nabiyya sallallahu alayhi wa sallam qaala umiritu an asjuda ala sab'ati azumi ala aljabhati ó wá bẹ̀rẹ̀ sí kabẹ́ ó ní anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé ọlọ́wọ́n bá pa mí láṣẹ o wípé kí n máa fi àwọn àyè méje kan kí n máa fi wọ́n kanlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala alákọ̀ọ́kọ́ nínú àwọn àyè náà alijabuhati wa ashara biyadihi ala anfihi ó ní ànábì sọ pé kí n máa fi ọlọ́wọ́n bá ní kí n máa fi orí mi kanlẹ̀ iwájú orí báyìí bákan náà àti imú mi ó ní ànábì wa nawọ́ sí imú ẹ̀ abdullahi bin abbas ló ń ṣàlàyé hadith yìí fún wa ó ní ànábì wa nawọ́ sí imú ẹ̀ ńgbà tó ń sọ̀rọ̀ yìí pé àti imú àti iwájú orí àti imú òfin lè yàkà ẹ̀yà kan ó di ẹlẹ́ẹ̀kínní nínú méje àkíyèsí pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín kírun lónìí iwájú orí ló fi ń gbolẹ̀ wọn ní kó fi iwájú orí gbolẹ̀ má ṣe kárí ni pé kórìí ẹ ba lè dúdú kan ba lè mọ̀ pé kírun ni ẹ ẹ tún wá ń béèrè pé ṣé mò ń kírun dáadáa ẹ rí wájú orí mi ni àwa kọ́ la fẹ́ rì eléyìí ò ní tùmọ̀ kankan sáwa ṣó ń fa níyàn tọ́lọ́wọ́n bá kí àbúrò kan fi àtàrí hàn àwọn èèyàn káàkiri o gbọ́dọ̀ fi wájú orí yìí kanlẹ̀ lóòótọ́ ọ̀ràn yan ni ṣùgbọ́n wọn ni kò máa fi kíni lẹ̀ má fi gbolẹ̀ ò nídìí eléyẹn bákan náà kì í ṣe wájú orí nìkan náà ni ká fi kanlẹ̀ tá a bá ń kírun gbogbo ẹ̀yàn mọ̀ ẹ̀yà mi tá a jọ ń kírun iwájú orí nìkan kọ́ o àti mú wa náà góńgó mú wa náà gbọ́dọ̀ jẹ́ kó kanlẹ̀ èèyàn tó ń fi iwájú orí kanlẹ̀ tí mú rẹ̀ ò kanlẹ̀ tó dẹ̀ ń kírun kò nírun Allahu Akbar torí pé ọ̀nà yẹn ni nínú tí o gbọ́dọ̀ má ṣe ni tó gbọ́dọ̀ make sure pé ó ń kanlẹ̀ nígbà tó ń bá ń kírun bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kejì eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó tún mẹ́nu bà àtisọpálà kọ́kọ́ níwájú orí àti mú yìí ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ náà ni wàlíyàdén àti ọwọ́ méjèèjì àtẹ́lẹ̀ ọwọ́ ni o àtẹ́lẹ̀ ọwọ́ tá a sọ yìí a gbọ́dọ̀ fi ibi tá à ń di aago mọ́ tá a mọ̀ sí rísì wa a gbọ́dọ̀ fi kanlẹ̀ àtẹ́lẹ̀ ọwọ́ àtẹ́lẹ̀ ọwọ́ yìí dẹ̀rẹ̀ a gbọ́dọ̀ ká ìka wa kù ká nàka ilẹ̀ ká tẹ̀mọ́lẹ̀ ká jẹ́ kí gbogbo ọmọ níka wa kí wọ́n kọjú sí kíbla kì í ṣe káwá fi àárín ọwọ́ tẹ̀lẹ̀ káwá ga ọwọ́ báyìí rárá àdẹ gbọ́dọ̀ dá ọwọ́ délẹ̀ bí ìgbà tájà fẹ́ jẹ egun ní ìtún túmọ̀ sí pé ibi tá à ń di aago mọ́ yẹn ò gbọ́dọ̀ kanlẹ̀ nígbà tá a bá ti gbọ́ yí bẹ́ẹ̀ pé ibi tá à ń di aago mọ́ lọ́rùn ọwọ́ wa ò gbọ́dọ̀ kanlẹ̀ ó ti ń túmọ̀ sí wípé ìgúnpá wa náà lè kanlẹ̀ náà nìyẹn eléyìí àkíyèsí mi tún nìyí tẹ́lẹ̀ bá ń kírun á da gbogbo ọwọ́ délẹ̀ báyìí àti gbogbo ọrùn ọwọ́ àti gbogbo ìgúnpá eléyìí ò wọlé kò tọ́ àtẹ́wọ́ ni méjèèjì yìí tànà bí nsọ́n bí sallallahu alaihi wasallam ṣe rí ọwọ́ méjèèjì yìí àwa kàn náà ní méjì mọ́tà kọ́kọ́ tá a sọ wà di mẹ́ta anabi sallallahu alaihi wasallam ó ń ṣàlàyé lọ nínú àwọn ibi tí a gbọ́dọ̀ má fi kanlẹ̀ nígbà tí a bá ń kírun gẹ́gẹ́ bí ibi tí ó ní ọlọ́run ọba pàwọn láṣẹ umiritu tálẹ́ni tó lè pa ànábì láṣẹ bí kì í ṣe ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala bákan náà wà rukbatain àti orúnkún méjèèjì orúnkún ẹsẹ̀ wa méjèèjì ó ní ọlọ́run ọba ní kóun fi méjèèjì yín náà kanlẹ̀ ńgbà tí yàn bá ń kírun ṣẹ́rí fífi orúnkún kanlẹ̀ yìí eléyìí ò ní nǹkan tó rújú bẹ́ẹ̀ pàápàá kò sí nǹkan míì tó tún lè kanlẹ̀ pẹ̀lú orúnkún orúkún náà ló máa dá nìkan kanlẹ̀ fúnra ara rẹ̀ méjèèjì náà dẹ̀ ni àwa gbọ́dọ̀ ká kan sókè káwa fi kan kanlẹ̀ méjèèjì náà ni a gbọ́dọ̀ fi kanlẹ̀ nígbà tí a bá ń kírun bákan náà méjèèjì yìí mọ́ méjèèjì àtẹ́lẹ̀ ọwọ́ wa ó di mẹ́rin mọ́ iwájú orí àti mú tá a fi yẹn kẹyọ kan ó di márùn iwájú orí wa àti imú wa àfilẹ̀ kẹyọ kan àwa fi àtẹ́wọ́ méjèèjì àkélé náà ní méjì ó di mẹ́ta awa ka orúkún méjèèjì àkà mọ òdì márùn-ún adé ń sọ̀rọ̀ nípa nǹkan méje ó wá kù kan tọ́pọ̀lọpọ̀ tiẹ̀ náà kàkún sí yẹn pàápàá lónìí tí wọ́n dẹ̀ ń subhanallah méjèèjì tó kù yìí òun náà ni atraful qadamain atraful qadamain ni àwọn orí mú ìka ẹsẹ̀ tó wa ìka ẹsẹ̀ wa orí mú ẹ̀ e báyìí a jẹ́ kí adẹ orí imú yẹn a gbọ́dọ̀ dá délẹ̀ dáadáa kéèkánná wa bó ṣe lè yé wa èékánná àbí ìtàwọn kan pè ní èkíkánná káwá jẹ́ kéèkánná yìí kó kọjú sí kíbla nígbà tí a bá da orí imú yìí orí imú ìka ẹsẹ̀ yìí tá a bá da gbogbo ẹ̀ délẹ̀ nígbà tí a bá ṣe sujud olùwọ́n bá ti ṣe àwọn ìka ẹsẹ̀ yìí nìyí tó ń rọ́ tó ń nà tó ń ṣẹ́po káwa náà ṣe practical rẹ̀ bá ṣe ń sọ yìí kọlọ̀ọ̀bá kójọ kó jẹ́ ká lè rí ṣe ṣẹwárí ẹlòmíì ńgbà tó ń bá ṣe sujud ọwọ́ mú ẹsẹ̀ àwa da ẹyẹ ẹsẹ̀ àwa dá délẹ̀ ìka wa kọjú sẹ́yìn ẹlòmíì àti àwa ká ẹsẹ̀ sókè nígbà tó bá fi orí kanlẹ̀ tó forúkún kanlẹ̀ àwa ká ẹsẹ̀ sókè báyìí débi wípé ẹsẹ̀ yóò ní kanlẹ̀ àwọn ibi tó yẹ kó kanlẹ̀ nínú irun kò tí ì kanlẹ̀ o ẹni tó mú ẹsẹ̀ tó ká ẹsẹ̀ sókè ńgbà tó ń kírun ó dà gẹ́gẹ́ bí ẹni tó ká ẹsẹ̀ sílẹ̀ tó ká orúnkún sílẹ̀ tó ká ọwọ́ sílẹ̀ ṣùgbọ́n tó wá gbé ojú ẹ̀ náà tó gbé orí sókè tí ò forí kanlẹ̀ àwọn èèyàn máa tiẹ̀ ma wọn mọ̀ yín pé bó ṣe jẹ́ ọ̀ràn yẹn ká fi iwájú orí àti mú kanlẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ọ̀ràn yẹn ká fi àwọn àyè tó fi wọn kanlẹ̀ nígbà tí a bá ń kírun ẹ wọn yá mi alápọ̀nlé àmì ọlọ́run bá kó jọ kó túbọ̀ fi ọ̀rọ̀ ẹ̀ sí iye o nínú àwọn tó tún pàtàkì eléyìí tó pọ̀lọpọ̀ ní sí tá a dẹ̀ ń kírun lónìí tó dẹ̀ pàtàkì ká ní kan yìí nínú irú àwọn kan bẹ́ẹ̀ òun lórí irun wa a gbọ́dọ̀ ní mọ́tótó aṣọ wa a gbọ́dọ̀ ní mọ́tótó àyè tá a ti fẹ́ kírun a gbọ́dọ̀ ní mọ́tótó ara wa kódà anabi sallallahu alayhi wa sallam wani lawla an ashqa ala ummati la amartuhum bisiwaki inda kulli sala wani tí kì bá ń ṣe é pé kó bá máa já sí ìnira fáwọn àlùmọ̀ mi ni ìbá ti ní káwọn àlùmọ̀ mi máa rún pákó ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kírun kẹ́ bá lè mọ̀ bí islam ṣe dáa tó nínú sunna wa yìí tí ọlọ́run tá ànábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé àlàyé rẹ̀ fún wa òun náà ni pé ní gbogbo ìgbà tí mùsùlùmí bá ti fẹ́ kírun ó dáa púpọ̀ kí kàn ń ṣe ọ̀ranyàn ni ṣùgbọ́n ó dáa púpọ̀ tó bá ti fẹ́ ṣàlùwàlá kó máa rún pákò tó bá ṣàlùwàlá tó pàápàá tó bá kó tó gbèrò dúró ìgbàláàyè wà fún kó tó fi pákò yìí tó yẹ ẹnu kẹnu rẹ̀ má ní gbogbo ìgbà mùsùlùmí mi ya ọ̀bùn ọ̀bùn kì í ṣọmọlẹ́yà ànábì tó tọ́ ọ̀bùn ànábì wa sallallahu alaihi kò lọ́bùn ní gbogbo gbà anabi sallallahu alaihi wasallam máa ń wà ní mọ́tótó ni èwo wà ní kí wọ́n máa kírun lọ́wọ́ èwo ò fọnú láàárọ̀ òkín òtún rọpá kò lọ́sàn ìmáàmù wa ń kírun wá ṣe wọ́n lọ dọ́ọ̀lìn àmì àmì tí wọ́n ṣe nínú mọ́sálásí báyìí gbogbo mọ́sálásí gbòjì kan fún òórùn ni nígbà tí wọ́n ṣe sọ́kèwé kalẹ̀ ọ̀bùn ni wọ́n o eléyìí ò tọ́ nínú ṣẹ̀ríà anabi sallallahu alaihi wasallam a rẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra lórí ìrun wa kódà kò sí tó burú kí yẹn fẹ́ wá sí masjid kó múra bí ìgbà tó ń lọ sóde sóde ìyàwó sóde ìkómà kó tún fi lọ́fíńdà olóòórùn sára kó tó yẹ kó wà tó ń wọ ní masjid báyìí inú àwọn èèyàn kan ń dùn ní lórí ìrun pẹ̀lú àwọn òórùn dáadáa tí wọ́n ń gbọ́ nígbà tí wọ́n kírun lọ́wọ́ ṣùgbọ́n ẹlòmíà wá wọ tó ti dọ̀tí ẹlòmíà wọ tó ti ń rùn ẹlòmíà tún wá láàgùn sára ẹjọ́ kí ni hikima tó wà níbi pé anabi sallallahu alaihi wasallam sọ yìí pé ẹni yóò nínú yín tó bá ti jẹ àlùbọ́sà ayù kíra ẹni bẹ́ẹ̀ máa wọ ní masalasi wa o láti wá kírun kó jẹ́ kí òórùn àlùbọ́sà ayù yẹ kúrò lára ẹ̀ kì í ṣe pé àlùbọ́sà ayù jẹ́ haram láti jẹ ṣùgbọ́n kí ni ìtumọ̀ rẹ̀ torí pé òórùn yà máa jẹ́ ìnira fẹ́ lómi lórí inú ẹlòmíì tó wá láàgùn sáṣọ tí gbogbo aṣọ ti dọ̀tí àwa wọ aṣọ orílẹ̀ ìwà islam ti tiwa kọ́ lélẹ́yìn o islam ọ̀bùn ní tiwọ̀ ń ṣe yẹn o gbọ́dọ̀ jẹ́ ká aṣọ tó fẹ́ wọ̀ fi kírun wà siyabaka fatahhir jẹ́ ká aṣọ rẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó bá tún mọ́ tán tó bá tún náfààní àti fi nǹkan olóòórùn sára àwọn lọ́fíńdà olóòórùn tó fi sára kó má tún jẹ́ tó tún rìn yẹn láyà tó tún máa máa dà irun àwọn yẹn láàmú tẹ́lẹ̀mí wá ń kírun lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ tó wá ń ditọ́ sẹ́nu tẹ́lẹ̀mí wá ń wò wọ́ nígbà tí wọ́n bá ti fẹ́ wá sí májídì wá kírun ẹniyẹn niyẹn mi ní tó sẹ́gbẹ́ torí pé wọ́n ti mọ̀ pọ́ bù niyẹn wọ́n ti mọ̀ pọ́ lóòórùn niyẹn bó o lanu òórùn ni bó o wọṣọ wá òórùn ni àwọn aṣọ tó ti dọ̀tí àwọn aṣọ tó ti ń rùn ẹlòmíì tiẹ̀ dídì náà aṣọ kan tó bá fẹ́ wá kírun ló máa ń wọ̀ wọ́n àwọn aṣọ tí kì í fọ̀ gbogbo eléyìí náà nísìnyí nínú tá a gbọ́dọ̀ mójútó ni nínú àwọn tó tún pàtàkì ká mójútó ńgbà tá a bá ń kírun tínú wa òfin ni mo wá bọ́ sí àkídánù ọ̀nà ni adamuli elitifati fi sọla ìmá máa wò káàkiri lórí irun eléyìí náà ba àwọn èèyàn jẹ́ kódà tó fi kan ìmáàmù mi wọ́n kírun lọ́wọ́ fáànù òṣìṣẹ́ dáadáa ó tún gbójú sókè lọ́wọ́ fáànù subhanallah ṣẹ́nu lélẹ́yìí náà yóò wà lórí eléyìí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó dìídì jẹ́ kámọ̀ wípé ọlọ́wọ́n anabi sallallahu alayhi wa sallam sọ wípé má bá lu aqwami yarfa'una absarahum ila samahi fi salatihim ó ní kí ló ń ṣe àwọn èèyàn míì kí ló ń ṣe àwọn kan nínú àwọn àlùmọ̀ yìí tí wọ́n wá ń wókè nígbà tí wọ́n ń kírun lọ́wọ́ wọ́n nígbà táwọn ẹbí ń sọ̀rọ̀ yìí ishadda qawluhu fi dhalika wọ́n ní ohun ànábì lò òkè gan ohun ẹ̀dẹ̀ lé ohun líle ló fi sọ kí ló ṣe àwọn èèyàn kan lọ pàápàá sẹ́sìn nígbà táwọn bá ń kírun náà máa ń wókè wọn àwòkè àmọ́ wọ́n ń kírun wọn ó wá sọ fún wọn yìí pé tí wọn bá lọ ṣọ́ra o kí wọ́n jáwọ́ kúrò níbi máa wo ké nígbà tí wọ́n kírun ó lè ṣe àkóbá fún ìríran wọn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ìmá wo ké ìmí tún súnmọ́ ìmá wá wọ̀ tún wò sìn kódà tó lè léde sí wíwú ẹ̀yìn tíyẹn bá ti wú ẹ̀yìn tíyẹn yí tán wú ẹ̀yìn lórí irun irun ẹni bẹ́ẹ̀ ti bàjẹ́ ẹni tó wá wọ̀ tún wò sìn tó dẹ̀ lóun kírun lọ́wọ́ eléyìí nísìnyí ó ń gba ṣẹ̀tánì láàyè láti máa jí nínú ìjọsìn rẹ̀ ni àmì ọlọ́run bá kó jọ kó ṣàánú wa gbogbo ìmáàmù ìmáàmù ìmáàmù káàkiri ẹja bẹ̀rù ọlọ́run lórí àwọn tí wọ́n tó lẹ́yìn wa o àwọn tí náà ní ọ̀pá àwọn tó lẹ́yìn ìmáàmù ṣùgbọ́n ìmáàmù tí wọ́n tó lẹ́yìn rẹ̀ irú òru wo lẹ́ ń kí fáwọn èèyàn ìmáàmù tó sóńdè mọ́dí ìmáàmù tó sọ fúnpá ìmáàmù tó sógbàdí ìmáàmù tó ṣẹ̀ṣẹ̀ mú kankan àdó tó àtóríṣiríṣi àwọn ẹbọ ìtẹ̀yìn ṣe táwọn ènìyàn bá mọ̀ pé ń ṣe nǹkan yìí wọn lẹ́tọ̀ àti kírun lẹ́yìn ṣùgbọ́n wọn kúkú mọ̀ wọ́n ti ń tò lẹ́yìn kírun ẹ̀yin náà ń ní ọ̀ràn yìí níjọgbìdà kíámà ká má gbàgbé yìí pé gbogbo ń tà ń ṣe yé pátá ọlọ́run bá béèrè lọ́wọ́ wa àti ẹ̀yin náà àbí ọlọ́run bá kó jọ kó má ṣe ṣe àmójúkúrò fún aláwọn abíta kù sí kó fi ìjọsìn yìí kó fi rọ̀ wá lọ́rùn ẹni tí kì í kírun déédéé nínú wa à ń rọ̀ wá ká bẹ̀rẹ̀ sí kírun yìí dáadáa ká lè gbàgbọ́ yé ẹ̀sìn wa kó má yẹ sí pé nígbà tí rọmọdọ́ọ̀nù bá tún dé ni wọ́n máa tó wá dẹ́yìn mọ̀ ní mọ́sálásí eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìjọsìn ìbádàtu yawmiyya òun náà ni irun kíkí ìjọsìn ojoojúmọ́ kódà ẹ̀ máa rún lójúmọ́ ni kí ẹ bá mọ̀ pé ó ní agbára ó ní kìmí ju ipò tí àwẹ̀ wà nínú ìsìláàmù lọ. àǹbẹ̀ ọlọ́run fún èmi àti ẹ̀yin kọ́lọ́n kó fi irun kíkí rọ̀ wá lọ́rùn kọ́lọ́n kó máa ṣe wá ní adọ́rùn mọ́tọ́ aqulu tasma'un astaghfirullahal azim li ولسائر المسلمين كل ذنبي استغفر الله واتوب اليه السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته mo gbà pé gbogbo apáta láti gbọ́ wá sí tòní tí mo sì nígbà pé gbogbo ètò lẹ́tọ̀ọ́ ń bẹ láti mọ̀ èyí tí wọ́n lẹ́tọ̀ọ́ ń bẹ náà àtúntì mọ́ ṣùgbọ́n fún àǹfààní àwọn táwọn alẹ́ tí wọ́n béèrè béèrè kan àti ìkejì jẹ́ ká dúkìá lọ́nà tàbá padà dé àṣì ojú òpó sílẹ̀. إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله لاتي بيري بيري تونيشي بلون كاتيا انصاري 0903 wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. fúlà kí ló dá sí wa ọlọ́run bá wa pẹ̀lú wọn. wọ́n kú ìtọ́sọ́nà wa ọlọ́run àdúgbò táwọn náà sọ́nà wọn náà nìṣúná. aláàjì wa wà sí sulaiman náà iná ìpè tó kù ní bàjẹ́ fún un. orúkọ tèmi náà aláàjì iṣẹ́ náà kan àìṣe látòkùn jẹ́rẹ́ àtẹ̀kọ́. ẹ ṣe kọ sá. ìbéèrè mi sí àwọn stars wa ni pé ǹjẹ́ ó dáa kí mùsùlùmí ó dé ìkọ́nà sí kó wá ṣe ìkọ́nà yẹn torí a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti pẹ̀lú àwọn ní àfà wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn a máa rí bí wọ́n dé ìkànnà sí sí ìkànnà yẹn wọ́n ṣe ṣòfò ìjọba tó máa wá ta á máa ṣe para para para para ìlú mi ìbéèrè lẹ́ẹ̀kejì ó ní pé ìjọba tí wọ́n gbé ká mọ̀ kí àwọn èèyàn tó sẹ́yìn mọ́ ká máa fi wọn lọ́wọ́ ká wá tó máa ràn wọ́n máa ṣe kálórì òun kí wọ́n ti ra yín máa rú pàùn pàùn pàùn pàùn lókè bá wa ṣe àlàyé yìí wa ṣe ṣe é jù kú nígbà. ọ̀rọ̀ ni wọ́n máa dá ilé òun nísìnyí ẹ ṣe gan bàbá wa jazakumullahu khayra àbíọ́lá wa kó má ṣe bá a san ní ẹ̀san dáadáa kó jẹ́ kí irun yẹn pọ̀ lórí ilẹ̀ ayé ìdáhùn lórí ìbéèrè tí àwọn bàbá wa béèrè yìí wọ́n ní ìjọ tọ́ ìmọ̀ adáyẹ kánná sí ìjọ tọ́ pàápàá jùlọ àárí gẹ́gẹ́ bí táwọn bàbá béèrè pé àwọn àfáà mi ní pàápàá àwọn pàápàá tí wọ́n ń dáyẹ kánná sí ìgbà tí gbogbo ẹ̀ sórí kodò lásìkò tá a wáyé náà ló fi ń já sí pé ẹni tí ó yẹ kí ó jásí pé ńgbà tí nǹkan bá ń bàjẹ́ iyọ̀ tó yẹ ká bù láti fi tún nǹkan ṣe iyọ̀ pápá fúnra ara rẹ̀ ó ti ní problem òun náà ni àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ àsìkò yìí náà dà anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ká máa dá yẹ kaná sí taqlimul azafiri ó wà nínú tá anabi sallallahu alayhi wa sallam tó kọ́ wa ìmá gé kaná wa kódà gbọ́dọ̀ fẹ́ ẹ̀kan lẹ̀ nínú ẹ̀ka ni pé ẹ̀kan yìí mo fi ń ṣiṣẹ́ ni ẹlòmíà ní òun fi ń ṣe irinṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn electrician àti àwọn rédíónìkì kankan àwọn àmì skills wá pa àwọn fi lọ́ra irinṣẹ́ ìkọ́nọ́kọ́ ni irinṣẹ́ àbí bí wo ni wọ́n tún fi ń ṣe tún yàtọ̀ sí irinṣẹ́ iṣẹ́ yìí tó kọ́ mọ̀ tí gbogbo èèyàn mọ̀ tó ní irinṣẹ́ tá à ń lò fún wọn àfi tó bá tún wá níṣẹ́ míì tó yàtọ̀ sí Muhammadu sallallahu sallam ní fàtó jẹ́ pé ká ṣọ́ra ká dẹ̀ máa sọ fún wọn ká máa pa wọn yẹn ṣàkíyèsí a máa ń sọ náà lọ́pọ̀lọpọ̀ gbà pé ṣẹ́rẹ́ yín tẹ̀ kí n ṣe àáfà nínú èèyàn wa láàárín àwùjọ ẹ̀yin náà nípa tó pọ̀ tẹ́ fẹ́ kó lára wa àáfà tá àáfà kan bá ti ń gbégbékúgbé kan káàkiri tẹ̀ ti rí lára ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ nínú ìṣesí ẹ̀ ẹ̀yin náà máa jù béèrè sí kẹ́ máa fi béèrè lọ́wọ́ àwọn àáfà bẹ́ẹ̀ ẹ rí pé àwọn béèrè tẹ́ bá ń béèrè lọ́wọ́ wa yìí ó máa ń ṣokùnfà táwọn náà fi ń da tàfi lọ́n kọ̀rẹ́ tara níbi tá a kù sí àfi tó bá jọmọ kí o ṣètọ́ ni nínú àfa ni ò fẹ́ gbà túnṣe an bẹ lọn kojọ kuma siya wa ni a ma k'o sẹtọn fiye kanna lẹ de ye kanna si o ta ko la nọ silamu wa. an y'a ti ma gbé kama lẹ́yìn ìgbà tí imam bá ti. ìmàrọ̀ yìí ka lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń kírun ìmàrọ̀ yìí ka nínú sariya islam kò kò tọ́ irun kò tọ́ ta ko la nọ ẹ̀sìn pátápátá eléyìí náà wà nínú àwọn tí àwọn olùmọ̀sọ nínú àwọn akutọ olùmọ̀sọlẹ́n eh, wọ́n máa ń pè ní tashbih kul asabi' asnaha dhihab masjid kódà wọn máa ń gbé láti pé téèyàn bá ń lọ sí masjid kó máa rọ yẹ kalórí ìrìn nígbà tó bá ń lọ kó da kámá tí wàá sọ pé nígbà téèyàn bá wà lórí irun ẹ̀ ó wà nínú àwọn akutọ ìtì àwọn mistakes táwọn yẹn máa ń ṣe tí wọn dẹ̀ ní àkàkùn sí táàdé tó dẹ̀ wà lórí ẹ̀ táwọn sọlá sọlá tó fi kọ̀ fún wa nípa irú ìṣesí báyìí wallahu ta'ala a'lam. zero nine zero thirty thousand eight eight five àti zero zero five eight eight five zero eight eight five tá a bá ti pè ẹ jẹ́ ká sún kó níbi tí rédíò wà gbàdúrà dáadáa salamu aleykum. sami aleykum salam wa rahmatulahi ta'ala wa barik. mo kí abdulwazi muhammadu sulaimon lágbára ọlọ́run gbogbo ìfẹ́ bá ti lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá gbà lẹ́sìn fún yín. mo rí ẹ̀kí ìṣẹ̀ kí wa tó ń bù wá ní ìmọ̀ alukurian lágbára ọlọ́run ọba kàrámù wọn ní ìjòrò. gbogbo ìtọ́ bá ti lójú ọ̀nà ẹ̀sìn tí ọlọ́run ọba kí ó gbà lẹ́sìn fún wọn. Eh, nínú nǹkan tí wọ́n fi bọ́ wa nínú ilimili fikiu ọlọ́run náà sọ pé iná lánà la láì láha náà fàbúdú ni wà kí mi sọ látàlí síkiri mọ́tò ló jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀ ló pé nípa kíkí irun ó jẹ́ irun eh, kíkí jẹ́ ìrántí ọlọ́run ọba ọdẹ sọ pé àlùwàlà nínú ìbéèrè mi ni ta wọ́n ní àlùwàlà oníkọ́kọ́rọ́ irun irun sì ní kọ́kọ́rọ́ àlùdán náà ah, a rí àwọn àfọ àtàwọn pé wọ́n kírun yorùbá máa sọ ọ́n gbàdọ́ bá sọ àtọ́dún pé lágbájá kírun jáwọ́ lọ tó dẹ̀ jà sí wípé irun yìí òun la máa fi wà lùjọ́ náà tẹ́ni yìí tẹ kí ẹni yìí tó dẹ̀ tẹ ifá tàbí pé tó dẹ̀ ṣẹ́rí kù mo fẹ́ kẹ́ ẹ bá wa yànyàn náà ọ̀rọ̀ ìta hmm. mọ́ sàlà orúkọ tèmi ni muhammadu marufudin alao. naam ẹ ṣe gan ake àwọn baba kọlọńkọba sanni ẹsan dáadáa àwọn baba maruf ẹ láti orúkọ jẹ ìdáhùn sí ìbéèrè tí wọn béèrè yìí wọ́n ní ní ṣókí ní ìbéèrè wọn kí n bá wọn summarize ẹ eh. wípé ẹlòmíín kírun ó dẹ̀ ń ṣe fa eh, eléyìí ò nírun ní ṣókí èèyàn tó ń kírun tó ń ṣe fa ó ti fi nǹkan míì kún ìjọsìn rẹ̀ ọlọ́run ọba ọba ti ń jowú púpọ̀ ni kò fẹ́ ká mú nǹkan míì mọ́ tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ àlìjánná kó ṣe tààrà kó má lẹ̀ nǹkan míì pọ̀ mọ́ ṣe àlìjánná yìí tí ọlọ́run bá fi rán anábì pé kó wá jẹ́ fún wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí èèyàn bá ń kírun tó ń tẹfa àbí tó tún ṣe nǹkan míì dáwọn nǹkan ẹ bọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹni báyìí kò nírun o wallahu a'lam kódà kò bá jẹ́ ìmáàmù masalasi. zero nine zero thirty thousand eight eight five àti zero zero five eight eight five zero eight eight five hello hello ẹ ti wà lójú òpó. hello salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ tèmi ni ájì àkọ́díjà. láti bọ́ ma. ìbéèrè tèmi ni wípé ohun tí a gbọ́ ni wípé tí obìnrin bá fẹ́ ṣe àdúrà bóyá ó ti bẹ ọlọ́run bẹ ọlọ́run nǹkan yẹn ò tí ì wá sí ìmúṣẹ tó ń pé bóyá ó lè bọra ṣé mo ń pé wọ́n ní pé ìrí ìdọ́ra àwòrán obìnrin pé bí ẹni tó fa gàgà ọlọ́run ya ni ìyẹn ni mo fẹ́ káwọn ìfáàzù àkànbá wa sọ̀rọ̀ lé lórí ẹ̀ wọ́n ṣe márùfà ẹ̀ fún wa dáadáa sá ẹ̀zá kò la ọ̀pá àmín wa antum fa jazakumullahu khaira ẹ a lè má láǹfààní àti lè dáhùn gbogbo àwọn ìbéèrè tán lẹ́kùnrẹ́rẹ́ lórí afẹ́fẹ́ báyìí nítorí àsìkò wa ilé náà ló fata àfi sọ fún wa lọ́sẹ̀ tó kọjá yìí pé ní masalasi wa eléyìí tí ó wà ní lẹ́mẹ̀ Da'watul Haqqi Central Mosque a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní gbogbo ọjọ́ sátidé lẹ́yìn irun asri ní àti bí aago mẹ́rin àbọ̀ títí di bí aago márùn-ún àbọ̀ ah, àdèmá fàílẹ̀ fún béèrè náà ń bẹ dáadáa kó lè máa jẹ́ àlékún ẹ̀kúnrẹ́rẹ́ lórí àwọn kan tí a bá ń sọ bíi àbíọ́lọ́ ọba kójọ kó má ṣe àgbá náà ìbádà fún wa ṣùgbọ́n ní ṣókí lórí ìbéèrè tí wọ́n béèrè yìí eléyìí náà sọ̀rọ̀ débẹ̀ náà ní ọ̀sẹ̀ tó kọjá nípa ìṣesí kan táwọn èèyàn máa ń sọ pé àwọn fún àwọn èèyàn ládùúrà kan lọ ṣe tí wọ́n bá ti wá fẹ́ ṣàdúrà yìí kí wọ́n bọ́ra wọn sí hóhò ah subhanallah ṣẹ́rí àdúrà bẹ́ẹ̀ yìí tó súnmọ́ ní kó yẹ pórúkọ àlùjọ̀nú ni wọ́n ní kẹ́niyẹn lọ àwọn àlùjọ̀nú tẹ̀sù máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti fi ṣiṣẹ́ gbogbo ohun tó bá ti takò tọ́lọ́ náà wọ́n máa ń gbélé àwọn èèyàn lọ́wọ́ tábàlẹ̀ wọn náà tẹ́ra àti àwọn afọ àti kọ síwájú alifurkan bẹ́ẹ̀ ni awliya wa awliya shayatin yìí ti bàbá ibùnà tẹ̀míyà tí wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ nu tíra yìí láwọn tí àlìjọ̀nù àti àwọn tí àwọn èṣù shayatin aljin tí wọ́n máa fi ń bayé àwọn èèyàn jẹ́ wọ́n náà lè fẹ́ lómi pé kó máa fọwọ́ pa nǹkan ọmọkùnrin rà bá bẹ́ẹ̀ lórí irun tó dẹ̀ pé kò ní nírun ṣùgbọ́n wá lè máa fi sachet kan tó lè máa wọlé tó lè máa raṣọ pààrọ̀ mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí yẹn bá ti ń ṣàdúrà tí ó bá ti rí gbàdúrà kó tẹra má dúrà yẹn ni kó tún béèrè àwọn àdúrà míì wo ló tọ́ láti ṣe yẹn láfi sọ palẹ̀ má láǹfààní láti ṣàlàyé irú eléyìí tán fún wa lórí afẹ́fẹ́ àwọn àdúrà pàtàkì níbi ti kọ́ àwọn àlewọ́mọ yìí tó yẹ pé tí yẹn bá ń ṣe wọ́n a mọ̀ wọ́n sí confam tested pẹ̀lú àánú ọlọ́run tí yẹn bá ń fi wọ́n pe ọlọ́run ọlọ́run ọba ṣe tí yẹn ń fẹ́ fún yàn àwọn ismaila ilẹ̀ azọ́m gbogbo ilé wà lákọ́lẹ̀ tá a nàbì ti kọ́ wa àǹbí ọlọ́ọ̀bá kó jọ kó má ṣe gbàdúrà kankan wa ká má bọ̀rọ̀ alẹ̀ yálà ọkùnrin ni àbóbìnrin ni èèwọ̀ ni ká bọ̀rọ̀ awálẹ̀ ni òhù gbà kan kódà tá a bá tí ti mi ò bá wa covered wa ò ní pé kí a bo ìhòhò ara wa ká bo ìhòhò bóyá bí pátá àbí nígbà tá a bá ń wẹ̀ ká má tiẹ̀ ti sọ pé ńgbà tá a fẹ́ pe ọlọ́run ọba subhanallah ayi ní tìjú lélẹ̀ ìwà àṣà ni ìwé ẹranko ni kọlọ́nkó làwọn bẹ̀rù ẹ̀ wallahu ta'ala a'lam. zero nine zero thirty thousand eight eight five àti zero zero five eight eight five zero eight eight five. hello. wa aleykum salaam wa rahmatulahi barakatu. afa akọ ẹ mọlẹ ní lọ sọ̀rọ̀ láti abiyalawe. láti abiyalawe bisimilahi n sọ. ìbéèrè wa ni pé àwọn àfa máa ń gbọ́ máa ń pé sọ̀rọ̀ tó lè fa ó tẹ̀wọ̀n ju irun títí lọ akẹ́kẹ̀ẹ́ ìdájọ́ ọlọ́run àwọn bàbá ìmọ̀ ọlọ́ba lọ́rẹ̀ fún wa. naam ìbéèrè ìdáhùn sí ìbéèrè ilé ní àwọn èèyàn kan máa ń ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run dáadáa lórí ń tà ń ṣe o kó máa padà díjọ́ gbéra kíámà tí ò ní ṣe padà wá túnṣe má kíyàn tó máa wá rí pé rádaràda ló ń tiẹ̀ gbáyé ṣe gbogbo alukurani láti bẹ̀rẹ̀ dópin kò sí ń tàǹpin sọ láti fati níbẹ̀ kútùbù sítà ti ń ṣe àwọn tíra tó fẹsẹ̀ nílẹ̀ táwọn tíra hadith sọ́yìn Bukhari ni Muslim ni Tirmidhi ni Ibn Majah ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́n tíra yìí a lè rí kankan nínú àwọn tíra yìí tá a ti máa bá sọ láti fati níbẹ̀ sọdá tara báyìí anábì ò rẹkọmẹ́ndì rẹ̀ fún wa pàápàá nípìnlẹ̀ pé ká máa kà á àwọn àáfàá kan ni wọ́n jókòó ohun eléyìí tá a dẹ̀ mọ ìtàn rẹ̀ látara pé ẹnìkan ló ní òun lálàárẹ̀ anábì tí gbogbo àwọn àáfàá dẹ̀ fẹsẹ̀ ẹnu kò lórí pé àlá yẹn àlá tí ò tí ò ń ṣe àlá òótọ́ ni torí pé Islam ti pé kánábì tó lọ al-yawma akmaltu lakum dinakum eléyẹn ti complete anábì ò fún àwọn sàhábà kankan nínú kàlẹ́ kan lójú oorun ẹni tó wà lóun lálàá gbélé lójú oorun báyìí táwọn èèyàn dẹ̀ ti rọ́ gírígì tí wọ́n ti ń kà á tí wọ́n ti ń rò pa àwọn fi ń ṣèjọsìn à ń bẹ ọlọ́run subhanahu wa ta'ala kó má ṣe àbáyébá fi òdodo yé gbogbo àwọn tó wà nínú orí ìlànà báyìí kò sí nínú kò sí ẹ̀rí kan eléyìí tí ó sọ fún wa pé kí ní ìtọ́ ní kíkà nípìlẹ̀ bákan náà kéèyàn tiẹ̀ tún wá àwọn irọ́ ńláńlá al-iftirahu Allah kéèyàn wá àwọn irọ́ ńláńlá mọ́ ànábì lẹ́sẹ̀ sallallahu alaihi wasallam ikú salatul fati ó lọ́lá ju irun kíkí lọ ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí o èèwọ̀ dẹ̀ ni man qala alayya ma lam akul falyatabawwa maq'adahu minan nar anabi lẹ́ni tó bá ti sọ tí mi ò sọ tó sọ kalẹ̀ sínú ẹ̀sìn tó dẹ̀ fi parọ́ mi mi anabi sallallahu kó ṣẹ̀ṣẹ̀ àbí tó bá fẹ́ dé sí fúnra ara rẹ̀ nínú ọgbà iná jẹ̀gbọ́dà kíyàmọ̀ ní ìparí fi àsìkò yìí ọlọ́run fún ògbóǹtarìgì kan nínú àwọn àfà tí wọ́n padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ní ìlú wambi yìí àwọn náà ní sátúwà Ahmad yusuf alagamawi àbẹ̀rẹ̀ eh, wọn bá kó jọ kó má ṣàbà wa foríjì wọn kó bá kẹ́ wọn kó bá ṣe kú nísìnyí fún wọn. Eh, àwọn náà jẹ́ ògbóǹtarìgì nínú àwọn àfáà tí wọ́n ni ọmọ ní kéw ní ilé ẹ̀kọ́ sọ̀lẹ́kọ̀ fún odindi thirty four years ọdún mẹ́tàléní mẹ́rìnlélọ́gbọ̀n eh, wọn wá papòdà ní ìjẹta yìí àbíọ́dà wọn bá kó má ṣàbà wa kẹ́ wọn kó bá ṣe kú nísìnyí fún wọn. subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa ant. استكبرك واتبلي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أربع بلوى إمام إزاك عبد محمد أول تنجا إمام دعوة الحكي central mosque lẹ́mẹ̀ lábẹ́kúta ìbéèrè kan tàbí kejì tẹ́fẹ́ béèrè lórí àwọn kan tá a sọ yìí ẹ pè wọ́n sórí nọ́mbà zero eight zero three five seven five one four double six zero eight zero three five seven five one four double six adúpẹ́lẹ́wọ̀ àwọn arahim international school tán wà ní ìlọrin àti alilal international hospital tán wà ní abiolawe labẹ́kúta nígbà pé ọ̀pẹ́ ló àwọn náà tán ṣe agbátẹrù ètò yìí ìdíjọba ìjọ tá láǹfààní àti pàdé adúpẹ́lẹ́wọ̀ máa mọ́ ọlọ́run kò ní jẹ́ kí ìmọ̀ yín ó dọ́bà láti ọba mi dùmarì abdulhamu sulaiman ló kọ́ mi àpótí ọ̀rọ̀ àtẹ̀mí.